إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله محمد عبده فإن خير الكلام كلام الله وقال صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار أما بعد إخوة الإيمان والسلام عليكم ورحمة الله وبركاته أحبكم الله أتوجد إخواني يا محمد أتوجد لقاء الصحابة يبقى من يكون yóò gbé ìdàkẹ́ àná ìpín àmà kankan pàdé nínú rẹ̀ òun ni ọ̀rọ̀ àwẹ̀ táǹgbé òwò nínú kíra kìtàbù lọ́dún ọ̀rọ̀ ni lé شيخ أحمد بن علي بن حجر الأخولاني رحمة الله عليه رضي الله عنه. نوع حديث في هذه تجلى الشلارة òun náà lè fi ìgbà ìgbàlódé fún àti àtiwájú àti àdìsí àbúrò rẹ̀ rọ ìgbàlódé àìlú tàlákọ̀ọ́kọ́ yẹn ní ń bẹ nínú sọ ìlú kọ́lẹ́sọ̀ mùsùlùmí jíṣẹ́ ọlọ́run sọ́gbọ̀gbọ̀ àbàlẹ̀ fún ojú yìí wa ó ní láyà záàdù náà sùdè kọ́lẹ́ máa àìjáde ìdẹ́sẹ̀ ike òjíṣẹ́ ọlọ́run ni àwọn èèyàn ní yẹ̀wò ní bò kí wọ́n máa bẹ pẹ̀lú orin nígbà tí wọ́n bá tètè nínú àdíkù kejì ń bẹ nínú àdíkù sunan ìsìnkú àdíkù àbúrò rọrùn òun tún wá gbé àbúrò ní àdébì sọ ìpè àníbi tó tún yìí òun náà sọ pé kọ́ ọ̀dà gbọ́ ọ̀dà ọlọ́run lọ́dún sọ أحب العباد إلي أعجلهم فطرا wípé ọ̀yípẹ́lọ̀ ń sọ ni pé ẹni tó wọn lọ́wọ́ bá bí nífẹ̀ẹ́ sí jù òun náà lẹ́nu tí kéde máa ń tó bá dára ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí pé ń kí n ju ẹni tí ń lọ́ra lọ ẹ̀wá rí àlàyé kan tí wọ́n apára síbi àhàrísì yẹn ti ta níjẹ̀jọ́ òun ni ọ̀rọ̀ àṣeyìí tẹ̀fẹ́yìí tí rọ́ìmọ̀ ọgbà ọ̀tá rẹ̀ wọ́n mú àwọn àlàyé kan wá lórí ọ̀rọ̀ yìí ó ṣe pàtàkì ká dání wọ́n ní wà máa yẹ̀ lẹ́yìn المطابق لم لم يمكن لا يمكن اليقين إلا بعد أن يظهر الوقت الطويل من الليل ويقول تعجيل الفطر فعليه لا يستحب تعجيل مع الغيب إلى أن يتيقن الغروب oníké tí ẹ̀sùjò bá wà kò rọrùn kéyìn ó tètè ní àdáyẹrí ìtúnmẹ̀ òun ni pé ìmàmàdájú kò rọrùn pé á ah, òun ti wọ̀ nípìí tó ẹ̀sùjú bá wà ní èyàn lè màmọ̀ dájú pé òun ti wọ̀ àyàfi káwọn àkókò kọ́kọ́ lọ díẹ̀ nínú òru lẹ́yìn ìgbà tí òun bá ti wọ̀ tán ìyẹn ní ìkánjú sínú òkú ń wọ́n ní ọdọ́ràn yàn tẹ́ni yóò tó bá fẹ́ sínú tẹ́sùjú bá bá ń láyùtà hábùtà àdìrú máa kìí jọ kọ́ dáa jùlọ kéèyàn kánjú gbà wọn ìlà ayíyàtayà kọ́nà lóboró bá tí tí ó fi màmà dájú pé yes confam òun ti wọ̀ báyìí wọ́n ní kí ọmọ kánjú nígbà tí ẹ̀sùjò bá ń bẹ́ ń ta tó mọ́ movement òun mọ́ títí tó fi màmà dájú pé yes òun ò lè gbọ́ mọ́ báyìí wàkúrì ha alifisir ma ṣẹ́kẹ̀ fílúgbòrò ní ṣẹ́n bẹ́ẹ̀ ni tí ó dáa ní nínú ẹ̀sìn kíyàn ó sínú kọ́dẹ̀ máa dá òsì pé ó ṣe ṣe kó mọ̀ sí ó lè ní ṣe kó máa wọ́n tí bá ń lọ tí bá ń bọ̀ lẹ́nu ẹ̀sọ́ ìṣe tí màmà dájú ọ̀ràn èèyàn مع شق في طلوع الفجر إلا الجماع wọ́n ní táà bá ń jẹ sàrí lọ́wọ́ kò rí jọ pé ń jẹ́ ọ̀dá ní kí wọ́n máa dájú pé ó lè ṣe kí fájú omi yọ ó yẹ ṣe kọ́mọ́ yọ èyí lè máa jẹ sàrí tó ọmọ lè máa jẹ sàrí lọ́ngbà nígbà tí bá ń dáwọ̀ torí pé ọlọ́run pé áta ìtàbáyà nìí الخيط الأسود من الخيط الأسود من الخيط الأبيض من الفجر حتى يتبين الخيط الأبيض من الخيط الأسود من الفجر ipe kí o àlùfájà rí ó fi pé ṣẹ́gbẹ̀ẹ́ méjèèjì àlùfájà rí yọ eléyìí ni nǹkan táwọn àfẹ́sì gbólé lórí wọ́n ní tàbá wá ń dáhùn ipe ó lè ṣe kí fájìrò ti yọ ó lè ṣe kó mọ́ sí yọ wọ́n ní ìgbà tá a bá ń dá òtù yẹn a lè súnmọ́yàwó wa àmọ́ o lè jẹ́ tààrí alhaqin wà náà yìí máa ṣe tìtùlú ìlúfàjẹ́ jáàrí ká jẹ ká mú tàdé ń dá òtù pé ṣe fájìlì ti àbí ti yọ ọlẹ́tọ̀ àmọ́ tí ìjọ tó fájìlì ti yọ gbàǹgbàǹgbà báyìí kò tún máa ṣe kí ni kò tún máa jẹun tí ìbá ti màmùdájú tó fájìlì ti yọ ọ̀ràn yẹn ní kókó nuró láti máa gbà rẹ̀ lọ́ngbà yẹn àmọ́ tí máa ń doubt ó dẹ̀ lẹ́tọ̀ àdìjẹ tó bá sílẹ̀ eléyìí dá gan bákan náà kọ́ wọlé tọ́ tẹwárí káwá sínú ní pẹ̀lú pé yẹn ń doubt tó tó nù ti wà dówọ̀ òyìnwọ̀n lẹ́tọ̀ọ́ eléyìí táwọn afẹ́fin sọ yìí wọ́n máa pa lórí kọ́ńdà kan there is a principle píríncípù kan wà tí wọ́n mọ̀ ọ̀rọ̀ ilé lórí òun ni al-aslu baqa'u ma kana ala ma kana al-aslu baqa'u ma kana ala ma kana ìpìlẹ̀ ni pé ìṣẹ́kù nǹkan tó wà ńlẹ̀ ọ wà lórí ẹ̀ ìpìlẹ̀ ni ẹ òun ni pé abẹ́sínú ní afẹ́kọ̀ọ́sọ̀ lọ ọ̀sán wà ńlẹ̀ ọ̀sán wà lẹ̀ náà ọ̀sán tó wà lẹ̀ yẹn ní a lè kí ìsọ̀pọ̀ lọ òun ládájọ́ pé yẹ ọ̀sán yìí wà lẹ̀ a lè dájọ́ pé yẹ ọ̀sán ti lọ pẹ̀lú pé and doubt sábàlá and doubt yẹn ọ̀sán yẹn dẹ́ wà lẹ̀ ọ̀wá lè pinnu gbà yẹn títí màmá dájú pé yẹ ọ̀sán ti lọ yìí ni ọjọ́ púpọ̀ lẹ́tọ̀ọ́ kádẹ̀ sínú lẹ́ni tí ń dá òṣùkú sóhun wà bí kèsí wọ̀ agbọ̀rọ̀ mọ̀ ẹgbẹ́ jẹ́sùn ti wọ̀ náà àdẹ̀ gbọ́dọ̀ ẹni tààrídẹ̀ ní kéjọ pé kọ̀ lẹ́tọ̀ mọ́ kéjọ pé kọ̀ tọ́ nígbàtà bá ń dá òṣùkú sóhun ti lọ àbí èsì lọ ó nígbàtà bá mọ̀mọ̀dá torí pé àlùbákọ́rù ẹ̀ lẹ́yìn ìbẹ̀yẹn o ní ni òwú wà njẹ́ ìwà tí gbogbo àmà mẹ̀dájú pé ọ̀sán wọlé bí fájìrì yọ àlejò sàrìsó njẹ́ ìwà mọ́ àmà mẹ̀dájú pé yẹn òun ti wọ̀ òun ti wọlé àgbọ̀dọ̀ sínú eléyìí ni píríncípù táwọn afẹ́sì gbára lé lábalábẹ̀ yẹn náà inú hadithi èyí tó tún tẹ̀lé òun ni hadithi anas bin malik rọ̀dọ̀lá ẹnu gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ bukhari sọ̀rọ̀ muslim àníbísọ̀ lọ́rẹ̀ sọ́lá sọ pé tàtàhárù fa iná fi sàrú bàrọ̀kà àníbí ní ẹ máa jẹ́ sàárì torí pé ń bẹnu sàárì jíjẹ yìí o àlùbáríkà òun ni pé inú ẹ̀sìn wa ká jẹ́ sàárì eléyìí nǹkan tí wọ́n ti ní òfin ẹ̀sìn ni fíyàn jẹ́ ìgbẹ̀sán lé lórí rìwáyà yìí Imam Ahmad rahimahullah ta'ala ó kà nípa ẹ̀ kàdá ìrù ẹ̀mọ́tò ti à ń jẹ sàrí sílẹ̀ wàlàwò ánìyànjá jàrọ̀ àhàdùkùn jàrọ̀ àtàmì máa kódà bẹ́ẹ̀ nìkan ni ó bá mu omi jẹ́ kàní. fa inna al-mala'ikata fa inna Allaha wa mala'ikatahu yusalluna 'ala al-mutatahhirin bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ wà àtàwọn rẹ̀ wọ́n máa sàṣàlátù wọ́n máa ti kẹ́gẹ̀ẹ́ fáwọn ti ń jẹ sàrí ọlọ́run àwọn mọ̀láìkà ni wọ́n máa tọrọ gẹ́gẹ́ fún ọlọ́lọ́wọ́ bá fáwọn tí ń jẹ sàárì àgbàkà pọ̀ mẹ́ ìtọ́mọ̀ náà adé ti òun ni pé ọ̀ràn yẹn ni àmọ́ o ó wá gbogbo lọ́ràn yẹn ọ̀sọ́ di tí e sọ̀ràn yẹn àmọ́ ta ti lókè ẹ̀sìn tí wọ́n gbẹ̀sán lé lérí yìí òun náà ní tó tẹ́lẹ̀ látọ̀dọ̀ anígbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n gba àwọn alátọ̀dọ̀ rẹ̀ ike ọ̀dà àwọ̀pọ̀ òun ni pé kò sínú bẹ́ẹ̀ ni ọ̀jẹ̀ sáà ọdẹ gba àròjọ kejì eléyìí tó mú de ohun wa ó ní àlejò wa aláǹna tàfà orí aláǹna tàfà rọ mọ̀nbúbọ̀n wàlé ìsàdéwà délé wípé ìsàárì jíjẹ ẹni ọjà nẹ́ẹ̀sì tí ìbá ti jẹ́ gbẹ̀sẹ̀rin bẹ́ẹ̀ ni sọ́ra yàn àìsí rẹ̀ kò lẹ́sẹ̀ náà báraka tó ní ọ̀tẹ̀lẹ̀ yàn báraka tó náà máa tó lè nà sàrò máa fi ìrìn ìtẹ̀jáde àwọn amúre ìṣáàfin bẹ́ẹ̀ ni inú àgbàríkà tẹ yóò tẹ̀lẹ̀ sí yẹn nígbà tí yẹn bá jẹ tààrí òun náà ni bíbí yẹn tẹ̀ ló fi ọlọ́run èyàn tẹ̀ ló fi ànẹ́lì fàtàkù mọ́ ìta ara wà ìtẹ̀jáde àwọn ìyè ọ̀jìnẹ́lì náà rí ìtẹ̀lẹ́ àti ọ̀rọ̀ ìjìnà sí gbọ́kọ̀ ìmọ̀ntúmọ̀ fa àgbàríkà ni àlùbáríkà inú àgbàríkà kó lè ba lágbára àlàfíẹ́ láti lè gbà rẹ̀ bákan náà ìtẹ̀ láti ọlọ́run ọba ló jẹ́ inú àlùbáríkà rẹ̀ ìjọ sí ní inú àlùbáríkà sàárì òun náà ti gbé mọ fún aláwẹ̀ ní agbára kò ní jẹ́ kó sùn nígbà tí wọ́n ń gbà rẹ̀ ẹ̀rọ àríyá ó yàtọ̀ fẹ́ni tí ọjẹ́ sàárì tí ó ti máa ní alátago méje aago mẹ́jọ yóò sọ tí kò ti pé ọ̀dà tó ní ìfẹ̀yìntẹ́ lágbára díẹ̀ lẹ́nu fani náà wù ẹ̀ yẹ́ tẹ́kùlù àmàlí ìsìyẹn ẹni tí ọ̀jẹ̀ tààrí yóò rí àwọn ìnira kan tí ọ̀rọ̀ yẹn wà nira fún inú àgbáríkà tààrí jíjẹ òun náà ní pé àyókò bí wọ́n tají lójú oorun èyí ó tají nígbà tí ń sùn lákòókò kan àkókò kan nínú àkókò tó dáa nínú ọjọ́ ayé èyí ó wà tají mẹ́ àkókò wo àkókò ìsìnká tọ́lọ́ náà rìn rìn wájú àtàrí wájú àtàrí wọ́n yẹ tẹ̀sẹ̀rù àwọn wọ̀nyí tó bá di àsìkò sàárì wọn wọ́n máa ń tọrọ àforíjì lọ́dọ̀ lọ́wọ́ ìtọrọ àforíjì ọlọ́mọ aláṣọ́nà tààlà àkókò yìí gan ni máa ń sọ kalẹ̀ wá sọ́nà sáré yóò sọ pé wọ́n yẹ fẹ̀fẹ̀rú ní àṣẹfẹ̀rọ̀lá tani wọn sọ̀rọ̀ àforíjì ń foríjì ń sìn ọmọ yẹn bẹ ẹrú ní ipa òwò jíra láti máa tọrọ àforíjì ọlọ́run àkókò inú ọ̀tají lèyọ́ máa ń dáǹfààní àdìdè tẹ́lọ́run lórí bùkátà ayé àti àdìdè àmọ́dé yẹn ní àkókò inú ọ̀tají lèyọ́ máa béèrè ibi kọ́lọ́run kó fún yàn ní ọ̀rẹ́ ìta rẹ̀ tọ́lọ́run dẹ́ sọ̀kalẹ̀ ní sẹ́wọ̀n táyé ti ń béèrè pé mo fẹ́ máa sóore fún yín eléyìí ni nínú nǹkan tí àgbáríkà tààrí ni nínú àgbáríkà sàhó òun náà ni sọ̀rọ̀ àti fájìrì máa jẹ̀má yóò ràn lọ́wọ́ láti lè kí jàmá fájìrì ẹni pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ìbá kífájì tẹ́lẹ̀ tó bá dínú rọmọdán yóò láǹfààní àti lè máa ti ní rọrùn ẹ máa ta tí lágbájá náà mẹ́rin jí lákòókò sí sàárì ní o lọ́lọ́run fi fún ní àgbáríkà wọn láti fi kóun lè máa kí. bákan náà nínú tọ́lẹ́tọ̀ fọmọ mùsùlùmí nínú tá kọ́ nígbà yìí ni pé oúnjẹ là ń jẹ là ń gbẹ̀sán yìí adájọ́ tó gbogbo àlàkọ̀ ìgbésí ayé wa náà a lè máa jẹ́ ká máa ṣe ká máa gbẹ̀sán kódà kò fẹ́ rìn kò mọ rìn tó tọ́lọ́ kò fẹ́ wò kò mọ wò tó tọ́lọ́ kò fẹ́ sọ̀rọ̀ kò mọ sọ tó tọ́lọ́ wa kò fẹ́ jẹ kò mọ jẹ tó tọ́lọ́ wa kò fẹ́ mu kò mọ mu tó tọ́lọ́ wa kò mọ ó lè sọ gbogbo gbótáyé rẹ kò lè sọ ìjọ sọ̀rọ̀ wa kò fẹ́ rí sí nǹkan tó lè ṣe pẹ̀lú òòlì tàníyàn sọ ìjọ sọ̀rọ̀ kódà kò fẹ́ yàgbẹ́ ọ̀fẹ́ yàjọ wa tẹ̀lé súnà nígbà wà fún mọ̀lúrí gbẹ̀gbẹ̀ fẹ́ yà kó o tó wọlé o sàtàrà ẹni o tó wà nínú tẹ́lẹ̀ níta nẹ́bi ni ọmọ ṣe o wá ṣe nítorí tọ́lọ́ ọba o tó jáde o ti tẹ̀sí òsì ọ̀pọ̀ nínú jáde o sàtàrà àdúrà tá nẹ́bi ni o ṣe tọ́ ọba jáde o tó ṣe eléyìí yóò lè oúnjẹ aláìní fún ọ oúnjẹ aláìní oúnjẹ ọ̀sán ni ọwọ́ tó ní láti ẹgbẹ́ Kini ba bá lágbá láti ṣe ìjọsìn ọlọ́run bá yóò lè fi máa jíjọ sí kan eléyìí wọn ni a tún lè mú gbèsè ayé wa ká sọ gbẹ ká sọ ìjọsìn ọlọ́run ká sì máa gbẹ̀san lórí gbogbo àwọn ọ̀fẹ́ tá a bá ń ṣe bá tẹ̀sẹ̀ ló kù kọ́ nǹkan aláàjì ni o ìyẹn ló lè sọ ìjọsìn àwọn ọ̀fẹ́ jáde níbi gbọ́dọ̀ ti wá bá níyàn sọ di àtúntò ọlọ́run wa ó lè bá níyàn sọ di o ọ̀fẹ́ ti dìnnà ó lè bá níyàn sọ di tọ́lọ́run wa àmọ́ ọ̀fẹ́ wá ti fi àláàlì ọwọ́ wá gbá mo fẹ́ wá nítorí kí ni bá jẹun àláàlì kí ni bá àdíjọ fi ọlọ́ba sùn mo fẹ́ wá kí ni bá àdíjọ sànú àwọn obìnrin mo fẹ́ wá kí ni bá tọ́jú fámìlì mi mo fẹ́ wá kí ni bá máa kúrò níbi kí yẹn tọrọ eléyìí yóò lè yóò tún máa dìjọ bẹ́ẹ̀ máa di tí ó tẹ̀ tán mẹ́rin bá ti lọ́wọ́. na bákan náà nínú akókó nínú kàdíìsì ìgbé isf ní islam us kan ló ayélujára ti yahudi tó gbé bẹ́ẹ̀ ní ìgbà wọn nínú sọ ìlú nínú kàdíìsì àbáwá ọ̀là àtàánú kọlọ́bà fúlàkẹ́ ọ̀là ọ̀sọ̀tọ̀lá sọ́dọ̀ ní ìnà fọ́fúlà bẹ́yìn síyáàmìnà wà síyáàmì àhùlẹ̀ náà nìgbé àwọn ìyàtọ̀ àwọn wa ahùn ìkìtà àwọn yahudi àtàwọn sọ̀rọ̀ òun náà nìka jẹ sàárì torí náà ń kọ́ òfin ẹ̀sìn àwọn asòfin ẹ̀sìn ọlọ́wọ́ àtànẹ́bì ẹ̀rù kó máa ń gbèrò pé kẹ́sìn wa yóò máa ń jẹ ẹ̀sìn àwọn kèdèrí kan kan o lébè yìí ni ọ̀pọ̀lọpọ̀ àyè ní ọdún náà pa aláṣẹ ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí torí báwọn máa ṣe bá mi eléyìí nínú àwọn kàkà àkọ́kọ́ nìyẹn ẹ̀wá rí fa ìnàbì sàkóò bàràkà ìtọ́ka ni pé أن البركة تكون في المخلوقات ọlọ́mọ ń fi àlùbáríkà sára nǹkan ń dájọ́ mi torí pé ó fa àlùbáríkà sí oúnjẹ sàárì àti jíjẹ sàárì eléyìí pẹ̀lú bó bá ti wọ ọlọ́run inú rẹ̀ inú ẹ̀bùn rẹ̀ inú sinmi láǹfààní rẹ̀ yóò ká wà ènìyàn níjọ́ pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó ní ni àti pẹ̀lú bọ́ọ̀dì rẹ̀ ni àdúgbò ìgbọ́lọ́ ṣe dání àdúgbò lọ́n fún àgbáńtà ṣe owó rẹ̀ àdúgbò fi àgbáńtà ṣe iyì rẹ̀ ẹ̀yọ́ wa di pé ní tí ọmọ jáde lára rẹ̀ àwọn orí ọmọ jáde lára rẹ̀ yóò máa sáǹfààní fáwọn ẹlòmíì bákan náà ń kọ́ àtàbà ń wò àbáàní àpẹẹrẹ àgbáńtà lára ẹ̀ nìkan ipò orí ọlọ́ọ̀bá ń bẹ lára rẹ̀ ìtẹ̀lẹ́ ọlọ́run tẹ̀lé orí ọ̀dọ̀ náà wà ní torípé àlùbáríkà tó mi nà mọ́ a bákan náà ní ta tó gbọdọ̀ mọ́ a lámàdájú àgbọdọ̀ máa wá wá orí látọ̀dọ̀ rẹ̀ ipe àtàbàbò ẹ̀rì ipe ẹ̀jẹ̀ ká wórí lára rẹ̀ ẹ̀jẹ̀ mi lọ fọwọ́ nù ẹ̀jẹ̀ ìdòkó bí ó tó kó sí ẹ̀jẹ̀ máa wò dídé wò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ máa fọwọ́ ra ọwọ́ rẹ̀ àbí irun rẹ̀ àbí ìgbẹ́ sallallahu alaihi wasallam gbogbo táwọn èèyàn ti pẹ̀lú àwọn aṣíwáṣe olóyìn tẹ̀lé ìlú nǹkan tí ọ̀lẹ́ tán ni náà nínú àǹfààní tá a ti máa rí nígbà yìí òun náà ni pé àdíìsì tó wá nípa sàárì jíjẹ ń ṣe wá nínú ìkòrò pé ká lọ́ra jẹ sàárì ká yára sínú gẹ́gẹ́ bí ìmọ̀tòtò háàrí àtàwọn sí tí wọ́n gba àdíìsì wa kọ́dà ìtòmúndé wọ́n gbà wá pé ìfẹ́nukúrú àwọn onímọ̀ bẹ́ẹ̀ yára sí irun tó bá ti wọ̀ lọ́ra jẹ́ta yìí dìgbà tí ó jẹ́ ìgbẹ̀yìn tí fájìrì ọ̀bẹ̀rẹ̀ yọ ẹ̀rì ibùdó àbúbá ọ̀sọ̀ wá pé àhàdìkù tàbílù tó tẹ̀lé wa tàbílù àtàkùrù sọ̀kí àtúntà wà sẹ́wọ̀n irú tá a lè pè ní àdìsí tó wá tó ti takò òun ni àdìsí káyára sínú kádẹ̀lọ́ra jẹ́ta bákan náà kálọ̀ máa nípa pé àdìsí tó wá wípé ìdá akbar lẹ́yìn akbar náà wàrà bá ti ṣe ń pápádé akbar sọ̀rọ̀ wípé tóun bá ti tóun bá ti lọ tí ọ̀sán lọ tí òun wọlé tóun wọ̀ ẹni tí ń jáwẹ̀ automatically ó ti ṣe nù eléyìí gẹ́gẹ́ sọ fún wa pé ká yára ní ìdóhùn bá lò wọ́n kì í sọ pé automatically ibo àwọn ẹ̀sán já lẹ́ẹ̀kan náà lóṣù eléyìí orí bẹ́ẹ̀ orí bọ́ọ̀rọ̀ lọ́wọ́ sọ pé tó máa bí mo sì yá náà ìlànà ẹ̀lọ kọ̀m̀pútà wẹ́yẹ yẹn sí òun nígbà tí òun bá ti wọ̀ àwọn alájà kejọ pé àwọn ọjà fúnra rẹ̀ òun ní pé yá tunu ni kejọ pé àwọn ọjà fúnra rẹ̀ tó ń bá tó. bákan náà wọ́n gbàgbọ́ alọ́gbọ́dọ̀ bẹ̀lẹ́ bùnà ẹ̀mí asọ̀rí ọ̀rọ̀ bí ọba ẹni ànìyànjú ìsọ̀mọ̀lá àbàlùsọ̀lá parẹ́. ó ní gbẹ́ òun gbà wọn lọ́dọ̀ àdúgbà mọ́hámù sọ̀rọ̀ sẹ́lẹ̀ ìdá àtọ̀rọ̀ àṣàdúkùn فليفطر على تمر فإن لم يجد فليفطر على ماء فإنه طهور رواه الخمسة وصححه ابن خزيمة وابن حبان والحاكم آه حديث سلمان بن عامر بن الصديق قولي òun gba àwọn arábọ́dà nígbà Muhammad sallallahu alaihi wasallam wípé tẹ́lẹ̀kọ̀ kan ń bá fẹ́ sínú kó yá sínú aláàtàmọ̀rin kó fi làbídò sínú òun ní pé kó sínú pẹ̀lú làbídò tí ò bá wá nílà bínú kò lo omi àdìsí àdìsí lálàáfíà rẹ̀ àwọn onímọ̀ sọ pé àdìsí nǹkan wo láti sínú àdìsí mẹ́ta lọ wá lórí ẹ̀ nǹkan wo láti sínú àdìsí mẹ́ta lọ wá lórí ẹ̀ àdìsí alákọ̀ọ́kọ́ òun láti kà yẹn àdìsí Salman bunaani àdìsí ìkejì òun náà ni àdìsí Anas marfu'an bilafin كان يحب أن يفطر على ثلاثة على ثلاث ثمرات عن شيء لم تصيبه النار أخرجه العقيل في البعثاء والديار والمسجد حديثي إليه ولا لا ساتو قول حديثي أنا àná أنا àníbi ìfẹ́ ó ń láìsí لابد máa àbí nǹkan tí ò bá ti jọ pé wọ́n bọ́ ẹ̀ wọ́n sè é àdìsí eré yóò lára kàtó àdìsí ẹlẹ́kẹta ọ̀nà àdìsí àná tí àwọn onímọ̀ gbà pé àdìsí yìí ló lára fíà jùlọ nínú àwọn àdìsí mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ ibi òjíṣẹ́ ọlọ́mà sọ̀rọ̀ máa wà lẹ́sẹ̀dá nǹkan rọ̀súnmù bá ìsọ̀rọ̀ náà lẹ́sẹ̀dá yóò fi hàn án ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ti kọ́bla àyùsọ̀lì fa ìrẹ̀lẹ́mù yẹ́jìdì fàánà sàmùrán فإن لم يجد ثمرات حشى عشوات من ماء رواه أبو داود وقال حسن غريب وهذا أصح الأحاديث ثلاثة فهو حديث حسن ولا جدت لا لا سيانة òun náà ní pé ánìtì ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ó nífẹ̀ẹ́ sí kó máa sínú nígbà níbi láìsí tó máa sínú pẹ̀lú dàbídù tútù síwájú tó tó kírun mọ́jú ìdí táwọn náà bá rí dàbídù tútù rà lásìkò sin káwọn ra káwọn akọ́ta nígbà mọ́hánmá sọ́dúnkọ́ bọ́ ọ̀bàrí ìrọ̀sọ́dà kábẹ̀ lè jẹ àǹfààní àǹfààní láńlá ti ń bẹ lórí ẹ̀ tá a bá wá rí dàbídù tútù kí a jẹ dàbídù gbígbẹ orí ìta àmàrà náà tí èèyàn bá gbọ́ nílà bídùn náà kò nílà bídùn tuntun kò nílà bídùn gbígbẹ tí èèyàn bomi mu ọ̀là níbi máa ń bomi mu abudulayi lọ́gbà wa ti tírìmìdì àdìsí ó lẹ̀ ní àlàáfíà ni ẹ̀rì nínú àwọn àǹfààní tó kí ní mẹ́mbẹ́ yẹn ni pé àdìsí àdìsí wá nínú ẹ̀dọ̀ adúlẹ́nu tírìmìdì ti mẹ́rin mẹ́rin sáré látọ̀dọ̀ ànẹ́ ikú jùsọ̀ ọlọ́wọ́ bá sínú lórí làbídùn tuntun tí ò bá rí ìmọ̀ sínú lórí làbídùn gbígbẹ tí ò bá rí ni yóò bomi náà ń bẹ nínú hadith ìpé ìfẹ́ láti máa sínú lórí ìlàdíkò tútù tí yàn bá rí ìlàdíkò gbogbo tí yàn bá rí omi èyí tá a rí nínú hadith yìí yẹn tí bá ní ṣe máa ń ṣe ní ìbùkọ́ ìbàjẹ́ òsì à ń fàlàyé nínú tíbù náà bá rí wọn wọ́n ní wà máa dà ní kàmáàlì ṣẹ̀fàfàtì ní sọ̀rọ̀mọ́ àbálẹ́sọ́lá àdàbùmẹ́sì nítorí pé àníbi láàánú ìjọ ìgbọ́n lójú kó mú eléyìí wá níròfin bí ká máa lo làbídùn bákan náà ìṣèkìlọ̀ ìfi oore fún àdéhùnmọ̀nì bàbá yìí dẹ̀ nínú àwọn tí wọ́n tíìtì ìwòsàn níbi àwọn kọ́mọ̀nì ló ń fi pèlú sí bùnẹ́bàrì ó wá ní inú àǹfààní tá a ti fàyọ látara ká lo làbídùn ká fi sínú òun náà ní pé fa ìnà sámọ mọ̀kọ́wù ilé sábàtì làdídùn máa ń jẹ́ kí lífà ẹ̀dọ̀ ó strong ẹ̀rì mùlẹ̀yìn lè sọ̀dí ẹ̀ á jẹ́ kí ẹ̀rì àjámọ́ ibi ẹ̀dọ̀ ni àtàwọn oríkè mi ni á jẹ́ kí ó rọ̀ kó ṣe dáadáa wàhùwà mi àkàrí fìhàn tẹ̀rùbí yẹn ti lè bàjẹ́ wọ́n nínú àwọn èso tí wọ́n ń fún ara ní okun tí wọ́n ń ara ní internet làbí ló jẹ́ kan bẹ́ẹ̀ jíjẹ rẹ̀ kí ni wọ́n á jẹ́ lérí ìgbà tí èsì fi ìkẹsẹ̀ kan tí inú ti pa sóbo àwọn germs àwọn ẹ̀rí bacteria ni máa ń pa ọlọ́mọ ló sábàbí láti pé kí làbí dùn ní kọ́ wọ́ṣẹ̀ bákan náà ó tún dé èso kan fàlúwàfà kí ẹ̀rọ tán wọ̀gìdá ọ̀hún wọ̀dẹ̀wọ́ ohun wà pẹ̀lúwà ó ní làbídùn ní ọjẹ́ nǹkan tá ní èso ni ọjẹ́ ń tá lè pè lóúnjẹ ọjẹ́ ògùn ọjẹ́ nǹkan aládìdùn ẹ̀rí òun ní torí pé ń tí a fi kì í lókìdé lórí ra ìmùfẹ́ táwọn dókítọ̀ ìdí wọn bá lára rẹ̀ ni nǹkan tí àwọn oníṣáyẹ̀nsì tí wọ́n ń gbé yẹ̀wò ìjọba lára rẹ̀ ni ìyẹn lọ́fà dókítọ̀rù sọ́bùrì alùpàbẹ́ni ó ní àdámú ọ̀gọ́nídùn bí àádẹ́dì ní àríwá ìṣúta ó ní tẹ́ bá wo làbídù dáadáa onírànràn ṣúgà nílẹ̀ lára rẹ̀ fàwúwa yàtà alàl rasan ìlẹ̀jẹ̀m fàlàbọ̀yẹ́ lìyùnhàdínhà alùpùwà ó ní ó ní onírànràn ṣúgà níbẹ̀ lára rẹ̀ débi pé láti orí báyìí dé gbogbo ara yòókù tẹ́ dé gbogbo ẹ̀jẹ̀ tẹ́ dé inú ṣan lìyàbá àlùkùwà yóò lè máa fún àwọn páàkì a máa fún lágbára àwọn onímọ̀ tí wọ́n jẹ́ ti ẹ̀rí ìgbàlódé tí wọ́n ń àyẹ̀wò ètò ìlera ẹ̀dá wọ́n dẹ̀ máa ń wo àwọn ewé egbò wọ́n dẹ̀ kò yé wa pé wọ́n dẹ̀ fi rinlẹ̀ pé tí a tún tún nà tẹ̀rọ tó sọ lára sọ́dá aláàbọ̀n ti síyá wọ́n ti tọ́ wọ́n tọ́ ẹ̀ wípé wọ́n fi rinlẹ̀ pé bá níbi ṣe ní léyìí ẹ̀kọ́ bóun lè yóò ṣe gbàwẹ̀ wá tó bá gbàwẹ̀ yìí kí ló fi sínú wọ́n ní nǹkan tó lálàáfíà dáadáa ni torí kéni ààwẹ̀ ìgbà ààwẹ̀ ẹ̀rì yẹ̀sẹ́nìtìf àsùkà ní ma ń lo bẹ́ẹ̀ bá ti ń panú sófò tí ò so oúnjẹ nínú mọ́ ó láwọn ẹ̀rì ṣúgà kọ̀ọ̀kan tí ó ti máa reduce lára tí ó ti máa reduce nínú bọ́dì níbi tó yẹ kó wà wọ́n ní ìwá yóò wá wálẹ̀ gan ṣúgà yẹn ó wálẹ̀ nígbà tó bá gbà rẹ̀ but kó wá jẹ làbídùn yóò lọ rìpléèsì àwọn ọ̀pọ̀lọpọ̀ tó ti lùs nínú àwọn ṣúgà sí tá a bá túmọ̀ wọn ẹ̀rì tí wọ́n nímọ̀ nípa sáyẹ̀nsì wọ́n lè tún tẹ̀síwájú nínú àwọn àlàyé jù báyìí lọ àmọ́ nínú nǹkan tí àwọn náà gbọ́ lẹ́nu ọ̀tá rẹ̀ kà lákọsílẹ̀ òun ni pé àwọn oúnjẹ kan ń bẹ sọjọ pé yóò ti padà sí bí nǹkan tá a lè pè ní lúkọ́sẹ̀ bí ṣúgà tí èèyàn bá ti di pé kò jẹun nínú àwọn nǹkan yìí òun ni ó máa fi lọ máa dínkù yóò máa fi fún ara ní okun àti agbára wọn náà nǹkan tí ẹ̀yìn dókítà yìí wá ń sọ òun ni pé kíní yìí ìwà jẹbi làbídò yìí yóò ti lọ replace àwọn nǹkan tí yẹn ti lose látọ̀sán sallallahu alaihi wasallam kọlọ́ba kọjọ kọba kí àníga Muhammad sallallahu alaihi wasallam. bákan náà nínú àwọn ọ̀rọ̀ tí a tún rí lọ́dọ̀ àwọn àfáàmì wọ́n ní owó àdìsí nínú ìjáde náà ní inú mà tí ó máa ń kánilágara ni kí wọ́n fẹ́ fọwọ́ ẹ̀jẹ̀ kan súnà nígbà Muhammad sallallahu alaihi wa sallam bákan náà alẹ́bí kẹ́sàfà kìkẹ́ sí rí mìnú sóòtù kìtàbí ọ̀sùn náà èyí tó yẹ pé a rí ọ̀pọ̀lọpọ̀ orú adúrírú rẹ̀ pọ́pọ́tọ́pọ́ nínú kùránì àti súnú àníbà Muhammad sallallahu alaihi wasallam mímà yẹ́kùbòdì kọ́lùbẹ̀ mọ́mí nínú kan tí máa ń fọ́n ìtútù ẹ̀mí ìfinilẹ́mì balẹ̀ tí máa ń fi sọ́kà mùsùlùmí ni orú àdìsí àtàwọn ọ̀rú mi pẹ̀lú pé àwọn onímọ̀ ìgbàlódé gan kódà kèbèrè inú wa máa fi irin súnà níbi bí annahu tanzilu eléyìí ẹ̀sìn tá ń ṣe yìí kìí ṣe ẹ̀sìn kákànrò ń gbé kalẹ̀ ẹ̀sìn tó wá láti ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀jọ̀gbọ́n ọ̀dọ̀ ọbọ ní olùfúnni bákan náà tí ò bá bá wá rí kó lómi rí i pé nígbà tá ní sọ àlàyé omi wá ní pé fà iná ń sọ hù ó mọ̀ ẹ̀rí àwọn onímọ̀ omi a máa mọ́ inú wọlé àmọ́ a máa kílìmì yìí fún ẹ̀rí wàhálà àdàlẹ̀ àyàn eléyìí náà nìsín àkíkọ́tọ̀ náà ìníyà ń ṣe rí ìyà ọjẹ́ ìmọ̀ kan tájọ pé ọjẹ́ ìmọ̀ mẹ́sìn lè tẹ́rẹ pé àwọn náà máa sọ pẹ̀lú àkùbá òyàn sọ̀rọ̀ wọ̀nyùsùn bìṣúrbìlmá alẹ́fọ̀rọ̀ wọn tó bá jí láàárọ̀ kùtùkùtù nítorí kọ́kọ́ mú kọ́kọ́ mú ni torí kí ni o inú ti pàṣẹ for long time bẹ́ẹ̀ lànà bí náà tó a máa pé tó bá o ti parí ẹ̀ tó gbó látàárọ̀ títí dílẹ̀ fi sú làbídùn bẹ tó rí pléètì gbogbo wa láti ti ṣe àwọn nǹkan tó ti lose lára bìtúmẹ̀ ní ẹ èyí ń lọ dáa jùlọ tó bá lo tútù rẹ̀ fábẹ́ wá ní ìnà tó bá lo gbígbẹ rẹ̀ kò sí wọ́n bẹ́ẹ̀ tó bá wá rí àwọn nǹkan wọ̀nyí omi náà ń bẹ tẹ́ pé yóò tún bá mọ́ àwọn ìfun rẹ̀ ọ̀yà mọ́ni wọ́n ní ó ṣe dédé táwọn onímọ̀gbàlódé náà sọ torí pé wọ́n gbà pé omi yìí yóò fọ gbogbo àwọn kùdìẹ̀kudiẹ àmì yóò tún fúnni ní àwọn àǹfààní ní inú àhàdí ìtọ́tẹ̀lẹ̀ òní àhàdí tàbí orí ọ̀dà àìyàn قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال ìgbà níbi kọ̀ fún wa a ti ṣàlàyé lórí ìfọ́ a ṣàlàyé lórí sahur àwọn afẹ́gbọ́n tó ní pé ǹjẹ́ ń bẹ ká dáwẹ̀ pọ̀ àbí kò sí tó bá ń bẹ ọ̀nà wo lágbègbà ìdájọ́ wo ni dàbí ká má sínú ká má jẹ̀sàrì tí èèyàn bá lágbára pé agbára wà gan bóun jẹ̀sàrì òun lè má sínú kúrò òun lè má jẹ̀sàrì kóun tó bá jọ́ kìí fún ọ̀tún máa bá a lọ pé agbára ló sínú láti jẹ̀sàrì tòun ti ń gbà bọ̀ òun ò lè sínú òun ò lè sàrì.

صلى الله عليه وسلم فقال رجل من المسلمين إنه المسلمين بطل كان في الدنيا وأن فإنك تواصل يا رسول الله ونبوت إذا نبي من سيء تيكينو تولي من باوي لو كني دي torí pé àníbi gbéra rẹ̀ kalẹ̀ ní fúdùwà àríkọ́ṣe fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ usikum wa nafsi ya talabata al-ilm an nakuna qudwatan lil-akharin kama kana rasulullah sallallahu alaihi wasallam lil-umma ẹ̀rí èmi náà wá ń sàkọ́ tẹ́lẹ̀ fáwọn tá a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ ìwọ́n tó ń pèrè láàfáà ẹ̀jẹ̀ káwọn náà jáde kọ́ ṣe níbi súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam bájú ti ṣe lè wó lè rí káwò tí mo fẹ́ practice ẹ̀ káwọn èèyàn náà ò lè máa mọ̀ pé àdìsí yìí ń bẹ báà níbi ṣe rí tí ó mà torí bá ti mọ̀ pé kò ní mú nǹkan wá náà ìṣàkóso kóun náà tẹ̀lé lójú kẹ́ni yóò láǹfààní àti lè sọ but ẹ̀yin náà ní ẹ̀yin náà máa ń dà á pọ̀ tẹ̀yìn sínú ẹ̀dẹ̀lẹ́kọ̀ọ́ kí lànà ẹbí sọ sallallahu alaihi wasallam ànábì ni wà á yí kún nísìnyí ta nínú yín sọ́jà bí mi gan wà á yí kún nísìnyí ta nínú yín torí bí èmi ànábì inni àbíkú yùtàínú ni rabbi wa yasqini èmi bá sùn ní ọlọ́run máa fún mi jẹ́ àlè máa mi mu. فلما أبوا أن ينتهوا عن المصاد واصل بهم يوما ثم يوما ثم رأوا الهلال فقال لو تأخر الهلال لفتح náà ó ní tàírí tó máa dàbí mi tẹ́bá wá kọ̀ tẹ́ní ẹ̀mí jáwọ́ Ah, àní ni kò sí pọ́lẹ̀ wípé ẹgbẹ́ máa ṣe ni ọyẹ jáde máa ṣe sòrò wọn là ní nígbà bẹ́ẹ̀ pẹ̀lú wọn wọn ò sínú wọn gbà rẹ̀ wọn wọ sínú wọn jẹ́ láàyè níjọ kan lẹ́yìn ẹ̀rọ ìjọ kan ní lẹ́yìn ìgbà wọn ní ìlànà a ah, oríṣi wáyé pé oṣù ọ̀báyé kè yọ ni ká ká oṣù ọ̀bá yọ ni ibi ká sọ̀kọ̀ àwẹ̀ ní ìbátúndé ẹlẹ́ni rẹ̀ ìbáfihàn yìí eléyìí nínú ìlànà nígbà mọ́kànlá ni sallallahu alayhi wa sallam nípa pé a tí a bá fẹ́ ṣe resort nǹkan tá a níbi kọ́kọ́ kọ̀ fún wa ní ká má ṣe nítorí wọn bẹ nílànà rẹ̀ ní pé àtẹ̀yìí ìmúrọ̀rùn wa ni rìsọ́ọ̀tì ní pé kámẹ́jẹ sàrídájọ́ lá ń kọ́ sínú rẹ̀ nígbà tí wọ́n wà fún un parí àmàlí ìdí àbúrò rẹ̀ ní sọ fún wa nípa sáà méjì sọ fún wa nípa tó tún máa ṣe fún wa ó ní kálímù kí lì láwọn kálímù kí lì láwọn gẹ́gẹ́ tó fẹ́ fi àjẹ wọn ni gẹ̀ẹ́ ẹlẹ́nìgbà mi ọ̀yẹ́ ìdájọ́ wọn ti rìsọ́ọ̀tì jọ níjọ́ kìíní níjọ́ kejì bí wọ́n ti rí ìdí tó tún nìyẹn ó ní débà ìta àárí oṣù kí ìbá tún mú ọjọ́ mi wà fún yín kama sinu kama jẹ dànù oní kalimukili gẹ́gẹ́ gẹ́gẹ́ bí àjẹ kalimukili làwọn gẹ́gẹ́ tó bí àjẹ wọn ni ìyìn náà àbáwò àyà ń tẹ ọ̀hún nígbà tí wọ́n sọ pé àwọn tàbí ti ń sọ́ọ̀lù tàbí àwọn òní sínú jọ mi torí náà ń kọ́ ṣẹ̀dá plan ṣẹ̀dá sàmá àtún mọ́yà sáwà ṣẹ̀dá tí ó múrọ̀ wá ni ṣẹ̀dá tí kò sí nira ń bẹ̀ ni ṣẹ̀rí àti máa ń gbé ìnira kó fún mọ̀nì ìṣẹ́lófin ọlọ́run ọba alẹ́ àkímọ̀ rọ̀kí ọba ọ̀jọ̀gbọ́n ọba aláàánú òun ló ṣe ẹ̀wùfẹ́ ẹ̀sìn yìí ọkọ̀ ṣàtẹ́jú ìṣàlékún lórí kíni o lórí tó ṣe lófin fún di eléyìí ìfìyàjẹ́rẹ́ ní ọlọ́run bọ̀ lábọ̀ àrọ̀rùn ìfìyàjẹ́rẹ́ ní ẹ̀rì kò dáa kìí ṣe nǹkan máa ń gbà rẹ̀ san lọ́dọ̀ ọlọ́run ọba fẹ́rẹ́ sàn dìde tọ́lọ̀ ń ṣe ló fi sáré ní pélópin nínú ẹwà ní ìrọ̀rùn nínú ìjọsìn ìṣerọrùn ẹ̀rì ọ̀dà jùlọ kí wọ́n máa ṣe kí o lè ó lè bá gbéyẹ̀ dìnà sí ṣúṣú kó lè mú ìyàn mú dédé ìtọ́lọ́ba fẹ́ fálímọ̀ mùsùlùmí tọ́lẹ̀ sí ọlọ́run ọba rẹ̀ kọ́mọ̀ pé ìwọ̀n ń bẹ lórí ìhun ìwọ̀n ń bẹ lórí rẹ̀ fún ẹ̀mí rẹ̀ ìwọ̀n ń bẹ lórí rẹ̀ fáwọn ara rẹ̀ ìwọ̀n ń bẹ lórí rẹ̀ fáwọn ẹlòmíì

ó lágbára kó má kírun ó wá ló fẹ́ fi resort ẹ̀rì ó ní èyí tí wọ́n tún ṣe lẹ́tọ̀ọ́ fún ẹ̀rì tátúndé ló lè ṣe òun náà ní kó bá a di dèdè táyì sàárè kó má wàá ṣe òun ló fi ń dájú níbi ń lẹ́sàn-án ju o eléyìí ń bẹ nínú hadith bákan náà ká mọ̀ pé ọlọ́run bá fẹ́ sàánú wa ni ọlọ́run fẹ́ fara ní wa kò fẹ́ fìyà jẹ wa ló fà á ni wọ́n ti kọ̀ fún wa káfí ṣe ìṣọ́rọ̀ ló fà á ni wọ́n ti sọ káfí ṣe kinu ọ lẹ́sàn ló fà á ni káfí ṣe jẹ tààrí ó tún lẹ́sàn ju kí abúlé ká ń bọ́ àwọn kan yìí lára lọ abiola bàbá ọgbọnà tààrà orí ẹsẹ ní ọpọlọ bá kókó kárí ẹnì kọ̀ọ̀kan wa ó kà wá fún ẹni tó yẹ yóò ṣe láti là láyé ìgbà ìkọjálà lérí jọ́nà ìdíje lófin tẹ́lẹ̀ káńtì ń ta ṣe lófin tẹ́lẹ̀ yẹn nǹkan sẹ́mi lè ṣe ni amúdáwá tó fi kún ẹ̀mí òní lè lágbára rẹ̀ mọ́ káwọn èké gbogbo tí wọn gbé kọ́ wa lọ́nà pẹ̀lú táwọn ènìyàn lágbára láti lè ṣe ni ohun tó pa sí pé àtọ́dọ̀ ọgbọ ọ̀jọ̀ fún ọdọ onímọ̀ ló ti wá káwálá dàá pọ̀ inú ẹ̀sà ló jẹ́ fàánù ẹ̀ kò sẹ́ni pẹ̀lú dàbí amídà ní ti ẹ̀dá dídá láwọn abala ní ọlọ́run sáàlẹ́sà àfúdélé ẹni tí ó ń bá ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ tí a ti pọ̀ ń bẹ pẹ̀lú òun àtọ̀lọ́run ọba ni àìwọ́ ń jẹ ohun ìdàgẹ́gẹ́ bí rẹ̀ ní òru àwọn láàyè yẹn fúdélé yìí ọlọ́run afúnṣà lẹ́sà fún pé kóhun ṣe bẹ́ẹ̀ ní ẹ̀sán tẹ̀ fi ń pọ̀ àmọ́ káwọn ṣe bẹ́ẹ̀ ẹ̀sán ó tún máa dínkù ni à ń tó lé jù ẹ̀sán rẹ̀ kéré ní tó wá rọ̀ jù ẹ̀san rẹ̀ pọ̀ kí ló dé ta nínú tọ́rọ̀ ká ṣe ká tó lè rí ẹ̀san tí ọkọ̀ ọ̀pọ̀lọpàá kò ṣe ní ọ̀rùn fún wa ẹ̀sìn yìí pẹ̀lú mọ̀ ní o títí pọ̀lú ọgbọ́n eré kí ló kò di ajẹ́ra ẹ̀ kó ti tó wà ní òfin kọ́lọ̀pàá kò ṣe ní ọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan kí òun wá wọ̀ àsìkò sínú nìyẹn ààrin wàlá yá tùlù bí ilé tọ́ wà ilẹ̀ lámà kánì lè sọ máa ná ìlà

yìí ọmọ amúmí ẹ́ ṣé ìyẹn lànẹ́bí jẹ ni àbí nǹkan mi àwọn onímọ̀ wọ́n lọ wọ́n bọ̀ lórí ìtumọ̀ ọ̀rọ̀ yìí wọ́n fẹ́nu kò sí nǹkan méjì ọ̀rọ̀ méjì ni wọ́n sọ àmọ́ káwo mú ètò lálàáfíà jùlọ àwọn kan sọ pé yes bọ́wọ́ àdìsí ṣe bí wá direct ń jẹun direct ni ọlọ́run bá ń fún jẹ fún un direct ni àwọn apá kan fáwọn yẹn bẹ́ẹ̀ ni àwọn kejì mú pé ẹ̀yìn ìgbádùn ìmọ̀ ọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run fi mọ̀ torí pé ìgbádùn bẹ lára àmọ́ pọ̀ kò sí ìgbádùn tó tó yẹ ẹ̀yìn yóò tó bá ké sí kíní yìí ó lè mọ tá à ń sọ kéèyàn mọ̀ nǹkan bó bọ́ wà nínú ilé kódà kọ́ wà fóṣù kan ó lè ní fílẹ̀ kò sí pẹ̀lú àwọn èèyàn ọkàn máa gbádùn ni àwọn nǹkan máa clear sí ọ nínú ilé ọkàn sáà máa dùn ni títà níbi wájú tí everybody lọ torí pé àtọ̀dọ̀ ọlọ́run ọba ní tí àtọ̀dọ̀ ọlọ́run ọba dàrẹ́kì wọn ni ilé ìwà rẹ̀ bákan náà àti lazizatu alimonada ìbánisọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ́run bá ń bá nígbà Muhammad sallallahu alaihi wasallam tí bá ń sọ̀rọ̀ dàrẹ́kì torí náà ń kọ́ nǹkan tí wọ́n gbà wá nínú eléyìí ìgbé bóyá ìyẹn ni wọ́n ń fún ẹ̀mí ní fún lókun fún lágbára tí wọ́n ń dà bí jíjẹ àdúrú àwọn onímọ̀ wọ́n ti ẹsẹ̀ eléyìí múlẹ̀ ju ti àkọ́kọ́ yẹn lọ ìdókọ́ ìmọ̀ àjọ sí ọ̀rọ̀ ìmọ̀ ọ̀gbọ̀n tààlà ọtí ọ̀rọ̀ lẹ̀ tó pọ̀ nínú zadi mahad lórí eléyìí bákan náà àwọn onímọ̀ ẹ̀rí wọ́n ya pẹ̀lú náà lórí kádà rẹ̀ pọ̀ àwọn onímọ̀ tí wọ́n pè ní mọ̀kòrò àríyànjẹ́ sọ fún haramu àwọn àjọsọ pé ọlẹ́sọ̀ pẹ̀lú kíkẹ́ òun ní agbára fún òun ni pé àwọn nínú àwọn onímọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n lẹ́tọ̀ọ́ sí pé tí wọ́n sọ pé ọlẹ́sọ̀ ti bá lè ṣe òun náà ni bí abdullahi bin ọ̀dà wàhánu àti wàbáàbù sọ́dà ومنهم عبد الرحمن بن عبد الليلة وإبراهيم النقعي وأبو الجوزاء عملي جوزي أوليتو bákan náà adẹ̀rí nínú àwọn àìmọ̀ mẹ́ta wọ́n ní èèwọ̀ ni gẹ́gẹ́ mọ́ máa ní kí mọ́ ṣáàfì mọ́ máa bọ́ nípa wọ́n ní èèwọ̀ ni kí n ṣe ìtọ́ kí sinú tó gbóló ní sí ilé yóò lẹ́tọ̀ọ́ máa ń mọ́lẹ́ ọmọ ọmọ ọ̀tàrà àwọn wá lọ sí pé tá tẹ̀ lọ ìfọ́síwẹ́wẹ́ ni o tá a bá ìfọ́síwẹ́wẹ́ ni o nínú ìfọ́síwẹ́wẹ́ rẹ̀ ni pé tó ni kíkọ́ bá tàbíkó tààrí jíjẹ àgbàdá máa ń jẹ tààrí wọn kọ́ máa ń sinú kó bá tàbíkó tààrí wọ́n lè fi dínú jẹ gbígbà tó bá ní o bọ̀tì kò níjọ kọ́ lẹ́sàn jẹ́ ní sínú ní alẹ́ lọ ẹni ó sínú ó tún lẹ́sàn jọ lọ ìmámù àǹbáyé wọ́n mú wá báyìí torí ọ̀rọ̀ sáà níbi sọ òun ló jí káwọn tó síbẹ̀ ò kejì kó wọ́n mú alápọ̀ ara wọn bákan náà wọ́n ní kí wọ́n wá fi sílẹ̀ èyí ò ló fi ń lọ́lá jùlọ bákan náà kó wá ju àdúgbò sáà rí lọ wọ́n ní kò lẹ́tọ̀ọ́ inú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ nìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tánadà Muhammad sallallahu alaihi wasallam tó sọ pé tẹ́bá lẹ́fẹ́ jẹ ẹfẹ́ sí ìṣọ́ ẹ̀rì láti wá sí ìlú wà á yù kùmà àrọ́dà ti máa ní ẹ̀mí sínú ẹ̀ẹ́dà pọ̀ tẹ ẹni kọ̀ọ̀kan yín tó bá ti àánú bẹ́ẹ̀ dá akọ o kó bá di àsìkò sáàrì nítorí kí mọ́mú Muhammad kò ń dolórí rẹ̀ ni ó dẹ̀ àwọn apákan náà wọn dídí ọkọ̀já ara pé ní táwọn bá lọ tẹ̀rí nínú àrí èyí ọkàn nínú tíra yìí òun náà ní حديث أخوة هريرة عنه قال قال صلى الله عليه وسلم من لم يدع قول الزور فليس لله حاجة في أن يدعي طعمه وشرابه رواه البخاري وابو داود ولفظ له وني òjíṣẹ́ ọlọ́run wọn ti mọ bá bàrẹ̀ sọ́jà ó ní gbogbo ẹgbẹ́ tí ó bá fi ọ̀rọ̀ ọ̀rọ̀ èké ìsọ̀rọ̀ ẹni ọmọ mùsùlùmí lẹ́yìn láì dáa tí ó bá fi sílẹ̀ wàlá amànàbí yìí àdìjẹ́tọ̀ nǹkan yìí tí ó máa jẹ́ bí òkè kó máa parọ́ kó máa búra lórí irọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àná sọ̀rọ̀ àlùfáàǹsá máa ti já àlùfáàǹsá wàlẹ̀ jáhàn àti ìwà ìmọ̀kan parí ìsàlẹ̀ láì máa jẹ́ tó ń fi ẹ̀yẹ tá a fa àmọ́ ìwà sọ́wọ́ ọlọ́run ní láti gbà ọ̀rẹ́ rẹ̀ oníbùkátà tó kó gbára dúdú tó dúpé yẹn kó oúnjẹ ilé ọkùnrin wọlé lọ hadithi pẹ̀lú táwọn onímọ̀ wí ní abẹ́rẹ́ ìmọ̀ sọ̀rọ̀ èké kí ni o ṣe ń kó omi òdodo ìmọ̀ lọ síbi ìbàjẹ́ kí ni o máa wá sọ ọ̀rọ̀ kọ́rọ̀ nínú rẹ́pù pani ìṣòro mùsùlùmí lẹ́yìn láìda lọ́nà ìjẹ́tọ̀ òfin bá ti ta kalẹ̀ ó ní ìbọ̀jọ́ wànàmímà ìmà sòfófó ìjà ń pè lófófó òun ni kí èèyàn máa fọ̀rọ̀ láàrin àwọn èèyàn méjì rò ọ̀ṣàrà ẹ̀dùn ò mà jẹ́rìí kì í mà gbé egú ẹ̀rì àdìbẹ́bẹ́ lọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí èèwọ̀ ni ní gbogbo ìgbà ní gbogbo ààyè àmọ́ ìgbà tó kan bá inú táàyàn gẹ́gẹ́ bí ọmọdọ́rùn inú ààyè gẹ́gẹ́ bí ọmọdọ́pàwọ́ ní sàwọ́dí من حرم مكة والمدن حرمين الشريفين ìlú ńlá ni ayé ńlá ni bí o tún máa lọ sọ̀rọ̀ wọn dára lẹ́ńbẹ̀ ẹsẹ̀ rẹ̀ ju bí o máa sọ ní ìlú mi lọ. ẹ wá rí àìmọ̀kan òun náà ni ọ́pọ́sìtì àyàkẹ́ni kí o lè sùúrù kí o máa sọ̀rọ̀ àìmọ̀kan táwọn èèyàn ọ̀rọ̀ àlùfáàdá wọn ní ìwọ̀ gbogbo eléyìí. wọ́n fi omi wọ̀ ní gbogbo ìgbà náà gbogbo náà àmúnú àwẹ̀ kan pa ọ̀ àwẹ̀ pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí náà fẹ̀sùn máàmì ó dínkù gan ẹ̀sán rẹ̀ pọ̀ nílò àjẹ ẹ̀sán rẹ̀ kéré tó o bá fẹ́ ba àwọn ládàá rẹ̀ jẹ́ tó o bá ti ń gbá jẹnu máa tó o ló bá ti ń gbá rẹ̀ jẹ́ kí ara wíkẹ́ kí ara rẹ̀ ló mọ̀ gbà rẹ̀ kó níbi ìṣekúṣe eléyìí ni ìtumọ̀ pé èèyàn ń gbá rẹ̀ àwọn tí èèyàn bá ń gbá rẹ̀ tó ń fi bí pamọ́ iṣẹ́ bí ọ̀já lọ́wọ́ ẹ̀ irú ọ̀já lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ òjì ọ̀rọ̀ àtàtà gbogbo tọ́lọ́wọ̀ fẹ́ òun ọ̀gbẹ́nu sọ wọ́n balá dá rẹ̀ jẹ́ o bákan náà ọ̀rọ̀ táwọn afáàsọ nínú àdìsí wọn ní kejì pé àwẹ̀ rẹ̀ já pátápátá àmọ́ ládàá rẹ̀ dínkù gan-an nínú tí wọ́n fẹnu kunu sí àti tí a lè rọ̀rọ̀ lórí rẹ̀ òun nìyẹn torí náà kọ́ ìwọ obìnrin ìwọ ọkùnrin ìdíkà sọ́ra ìdí pàtàkì tí a ti ṣe àwòrán yẹn fún wa láti lè kọ́ ẹ̀kọ́ bóòlù àti ń àwọn oríkèéríkèé ara wa. báwo ni a ti ní ìwà tó dáa báwo láti ní ìdó dáa ọlọ́run ọba wá ó ti gba àwọn ọjọ́ ti fún wa kálí ní ìbá ìdáwó fún mi pátápátá kó ní kálí bá akẹ́kọ̀ọ́ ni kálí bá jìnà síra mi ni wọ́n ń gbéra mi ni wọ́n ń ṣe ní pẹ̀lú àwọn ọjọ́ ti yìí ìgbà táwọn ọba gba ara mi lọ́wọ́ ti jẹ́ tẹ́wọ́ wọn tó bá ní tẹ̀wọ́n gbà ó fi ilẹ̀ o ọlọ́ni iná sọ̀dá ti sáni hàn ìfàṣẹ́ ọ̀rọ̀ náà ká ìrún ọmọ gba ayọ̀ àbàjẹ́ lọ́wọ́ rìn kò ní débi ìrún ọtí káàkiri lẹ́nu làwẹ̀ náà ọlọ́ni láìlá fún tẹ̀tẹ̀kù tẹ́lẹ̀ bá bẹ̀rù ọlọ́run bá ní nínú ọ̀sán pípẹ́ bẹ̀rù ọlọ́run bá ní ọ̀rọ̀ jákujà kú iṣẹ́ iṣẹ́ ní dandan ẹ̀rì kì í tara bẹ̀rù ọlọ́run bá tọ́lọ́run ẹ̀rí wọ́n ní òun náà ní pé wọ́yẹ́ dìbò ìtìtì ní ọdún kẹ́sìdì ọ̀ràn ní ní káláwé jìnà sí lọ pa wà bí ìbátan ìṣòro mùsùlùmí láíláí da lọ́nà ìlẹ́tọ̀ wà nàmí ìmọ̀tìn ìṣòro dàánú àwọn èèyàn lú kúlù wa gbogbo ìgbà gbogbo ìgbà ni fi Allah nínú Ramadan wàmàdánà fọ̀ọ̀bìnrin wàmàdánà fọ̀ọ̀bìnrin àwọn àyè ọlọ́lá akẹ́kọ̀ọ́ ọ̀nà yìí kí o dín nínú àbáwọn àyè wà á ń la yá yẹ ma inú ẹ̀kọ́ kálá yìí ni ti yóò dáwọ̀ yẹn lọ́gbẹ́ church jẹ́sẹ̀ kù bóyá kú pàlì sáàyà kó káhẹ́ dúró lọ́sọ̀rọ̀ tó sọ àmà ya fúnmọ́ ẹ̀ gbogbo tó bá dé wọ̀ kó ń mọ ìfàwọn ẹ̀ sọ wọ̀nyẹ wọ̀nyí sọ̀rọ̀ gbogbo tí wọ́n kọ́ kó ń fàwọn ẹ̀ sọ wọ̀nyí sọ tìmọ̀ tó nàdá hu jà hàrà ní ṣé wọ́n mú bọ́ inú ẹ̀kọ́ aláwọ̀ ní kíni o tí wọ́n bá bu ọ̀sọ́jà kìnnì rọ̀mọ̀dọ́n pé èmi sọ èmi ń dáwẹ̀ o tí wọ́n bá búnú rọ̀mọ̀bọ́n tí ẹ táì màkà sí kàkó wọn sọ pé èmi lórí òpè orí rẹ̀ òpè orí rẹ̀ ọ̀dà ó tó fi lékún ó tó kọjá àlà lọ́jọ́ lásán kan kọjá àlà kó wá sọ́nù rọ̀mọ̀bọ́n tó ìnìyàn sọ́rọ̀ ìrìn mú gbá rẹ̀ wàdìrí rọ̀mọ̀bọ́n yà kó lè sẹ́fran aláhàfà torí pé kó ní yẹn jùlọ náà sọ olùdarí kakọ́ kan rìá kó mọ̀ bá ti gbé yọ kó kọ́kọ́ ṣe ẹ̀mí ara lẹ́ni tí ò ní jọ pé yóò padà sọ̀rọ̀ yẹn di kárí mi mọ́ndé tọ́ọ̀dé àwọn ọmọ ẹgbọ́n ń gbá rẹ̀ nǹkan ó dájú lọ́nà ní pé pa dáadáa wọ́n ti káwọn ọmọ kó wà láàrin wa tọ́lọ́run kó lè bá a ní ẹ̀sán bákan náà nínú àwọn àǹfààní láti mú ní pé kí n sọ dáadáa kí n mọ sọ aburú nínú rọmọgbọn òun náà ní ìlọ́lá àwọn ìjọsìn tá a máa ń ṣe Ibrahim anáfọ̀ẹ́yìn ọ̀gbọ́n náà àwọn àpá tí wọ́n ti lọ ní tí wọ́n ti bẹ̀rù dáadáa kọ́lọ́ bá kọjọ kọ́ bá tẹ́wọ̀n. ó ní tẹ̀sídé àtúnṣe rọmọgbọn iṣẹ́ tẹ̀sídé rò dàbí kébẹ̀rẹ̀ subhanallah nínú Ramadan ni ó yìnbọn mi ní alìbìtẹ̀sídé àti fíìmà síwá olóore ju subhanallah yìí one thousand tí ẹ̀ bá ṣe nígbà tí ìpinnu Ramadan lọ kí o lè subhanallah yìí kẹ́ nínú Ramadan olóore ju subhanallah yìí one thousand tí ìpinnu Ramadan lọ. وأكبر مضاعف الآلام الصالحة رمضان المتظاهرة قل تلك السنتين والشتين والني نجري شتين بعد من رمضان وما قضاوا تري واني nínú àwọn àtúntò tí a ti fọlá wò ní pé kọsọ ara rẹ kó gbogbo àwọn ọ̀rọ̀ èyí tí kò bá ta àyàfi èyí tó bá hàn sí pé yóò láǹfààní yóò lórí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ka kúránì jẹ́ kó pààyàn láṣẹ dáadáa ni jẹ́ kó kí ó jìnà sí bàjẹ́ ni torí pé níjẹ́ ń bẹ nínú àdíjì ìṣẹ́lẹ̀ ìgbàkọ́lù sọ nínú àdíjì àbáwà òwúrẹ́ ọ̀dà wọn ni ibi máa ń ká lẹ́yìn ní ìdílé ọ̀rọ̀ yàtọ̀ àbẹ́ pàdé àkùrẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ tó gbogbo ẹni tó bá fẹ́ tó bá nígbàgbọ́ sọ́lọ́ tó gbàgbọ́ sọ́jọ́ kan kọ́sọ́ dáadáa tó jìnà sí bàjẹ́ kó adákẹ́ kọ́sọ́ dáadáa àdúgbò dákẹ́ tó bá ti pé tó kù tó sọ òní kò dákẹ́ nígbà náà máa di ìrìnkè níbẹ̀ nínú sọ ìbùkọ́ ìsọ̀ ìmúslim ìpè ìdàgbàna yẹ̀wò sọ́nà àdìgbọ́ padà yàtọ̀ tó o bá ti ń gbá wẹ̀ padà yàtọ̀ ẹni ń gbá wẹ̀ gbọdọ̀ sọ̀sọ̀ fúsọ̀ wọ́n náà yẹ ká tọ́jú ọlọ́ba dé pé nínú kọ́páǹdì ni níta lé ni nínú síìtì ni ní bọ́sọ̀ọ̀bù ni lọ́jà ni wọ́n máa kílò sí onípọ́pọ́ṣàn ẹni gbáwọ̀ ó mọ̀ ṣe fàyìnṣàrà tẹ́mọ̀ ahàdù tẹ́lì kan bá fẹ́ náà yọ ṣe sí jọ́fẹ́ tó ọmọ ẹjọ́ máa búra wọn tó sọ̀rọ̀ ibi tó ó bu yòó náà rẹ̀ ṣe tó tún bú wù ní àwòkọ̀ ọ̀dọ́là àwọn ọmọ bá jàpọ̀lẹ̀ kúrò ní mọ̀rẹ́kì ń sọ̀rọ̀ pé mu kó sọ pé èmi ń gbáwọ̀ ẹ̀rọ ẹ̀rí gẹ́bí ṣéfìlẹ̀ sẹ́ni wọ́n ní táwọn náà gbà lérò mẹ́rin pé àti tí wọ́n múlẹ̀ pé kẹ́nìyàn sọ jáde kó sọ pé èmi ń gbà rẹ̀ à eléyìí ibi tí a ti ṣí omi kò sí àwọn àdìsí tí ó kù àwọn àdìsí ọmọ sọ nípa àwọn nǹkan tó lè ba ni wọ́n ní ní títẹ̀ àwọn nǹkan tó lè ba ààwẹ̀ jẹ́ yìí ìṣàbọ̀tà tí ó wà lọ́wọ́ tí a fi lè gbé ilé náà yẹ̀wò ámbẹ́lọ́pọ̀ bá sọ́nà tààrà òyí tí a sọ yá ti fi àgbọ̀ ìṣọ́nà kò sí sínú ní dáná mẹ́tẹ̀ nìkan ó gbà fún aníjọsìn tí ó ti kápá pàdé níwájú ọlọ́run bá kólú sáàbí rẹ̀ fún aláyé àti ní àlùkìyàmà fún ẹni tó sọ àti ẹni tó gbọ́ ọlọ́run àpẹẹsẹ̀ ti àmì kí ọmọ ti rẹ̀ nìkan fún wa ní ládàá rẹ̀ sọ̀hánà kàlà àwọn ọmọ abẹ́hàndé sọ̀hánà kàlà àwọn ọmọ abẹ́hàndé والسلام عليكم ورحمة الله وبركاته والسلام عليكم ورحمة الله وبركاته